a ti parí pẹ̀lú suratul fatiha a suratul baqara yìí a sura kan ní nínú àwọn sura al-Qur'an a òun náà ni sura tí ó gùn jù tí a bá lọ gbogbo àwọn sura tó wà nínú al òun ni sura tó gùn jù yìí ó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ní ìlú madina anabi ti dé ìlú madina kí sura yìí tó sọ̀kalẹ̀ ó mìnì pé súrà yìí sọ̀kalẹ̀ ní nǹkan tó lé ní ọdún mẹ́tàlá lẹ́yìn ìgbà tí anábì sallallahu alaihi wasallam ti bẹ̀rẹ̀ sí jíṣẹ́ nítorí pé anábì sallallahu alaihi wasallam ọdún mẹ́tàlá ló lò nílùú maka tí ń pe àwọn èèyàn sínú islam lẹ́yìn ìgbà yẹn ló tẹ̀ wá kò ní maka tó wá ṣe hijira tó máa ṣe lọ sí ìlú madina tó wá lọ ọdún mẹ́wàá ní madina tó wá ju kó tó kú so súrà yìí ó wá sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam nílùú madina àwọn onímọ̀ nípa alukur'an wọ́n jẹ́ kó yíwa pé kọ́lá súra yìí òun náà làkọ́kọ́ súra tó kọ́ sọ̀kà nípa nàbí sallallahu alaihi wasallam gbàtà nàbí dé Madina àyàfi àyà kan tuntun bẹ́ẹ̀ òun ni ò sí nínú tó sọ̀kọ̀ kàlífà nàbí sallallahu alaihi wasallam ní àgbà tó kọ́kọ́ dé Madina òun náà ni àyà tí wọ́n dára yìí ti wà tí Allah subhanahu wa ta'ala sọ ẹ̀páyà ọjọ́ kan o ọjọ́ tó jẹ́ pé turja'una fihi ila Allah ọjọ́ iná láàdá yí padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala <clears throat> tí oníkálùkù onika tí ẹ ṣe ìṣòro bá ṣe so súra yìí òun náà ni àkọ́kọ́ súra tó sọ̀kalẹ̀ fún látara pé àwọn wáàzí lóríṣiríṣi àwọn ìtọ́nisọ́nà ó pọ̀ nínú súrà yìí torí bá fúnra pé òun náà ní súrà tó kú jù nínú Al-Qur'an súrà yìí òun náà làwọn onímọ̀ pè ní fasọ́ọ̀tù Qur'an ipe ohun gangan náà ni fasọ́ọ̀tù Qur'an òun náà ni ọkàn Al-Qur'an Ànábì sallallahu alaihi wa sallam ó sọ fún wa nínú hadithu rẹ̀ tí ó wà nínú sunanu tirmidhi ó wà nínú sunanu numaja ó ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé iqra'u surat al-baqara ànábì ni ẹ máa ka surat al-baqara dáadáa ó ní fa inna akhdaha barakatun wa tarkaha hasra nítorí pé kéèyàn máa ka sọ́ọ̀tù bá fara yìí dáadáa bárọ̀kà àlùbáríkà bẹ̀rẹ̀ púpọ̀ fẹ̀yẹ̀ tí máa ti ń kà á yàní Allah subhanahu wa ta'ala <clears throat> yóò máa ti àbáríkà fún irú ẹni báyẹn wàtẹ́ríkà ha hásọ̀rọ̀ kéèyàn wá tí wọ́n ti bá bọ́ra alẹ́ kéèyàn wọ́n máa kà á yàní àbámọ̀ ni ó máa jẹ́ fún yàtọ̀ àti ọ̀gbìn àti àmà òkú yóò máa jẹ́ fún yàn torí pé nígbà táwọn tí wọ́n bá máa ń tí wọ́n ti bá bọ́ra dáadáa tí máa ń yóò máa wá kábàámọ̀ pé á sàdé náà ti wà láyé èmi náà bá máa èmi náà bá máa kà sóra yìí ànábì wa sọ pé wàlá yẹn tẹ̀sí ìhùwà ìlàlẹ̀ bàtọ̀là wá sẹ́ni tí ó lè máa dúró máa kó máa ka sọ́ọ̀tù bá pàrà yí dáadáa ẹ̀ kò ní sẹ́ni kò sẹ́ni tí ò ní lè máa ka dáadáa tí ò ní lágbára lórí rẹ̀ ìlà àlùbátọ̀lá àyàfi ẹni tí a pè ní kíni àlùbátọ̀lá ọ̀kan náà àwọn olùtúmọ̀ àdìsá nàbì sallallahu alaihi Muawiya ó ní àlùbátọ̀lá ẹni tí ò ní lè máa ka àwọn tí bá máa ń pidá àwọn tí bá máa ń sóògùn àwọn tí bá máa ń ṣe àgbòrò àwọn ìjọba yẹn wọn ò ti fi wọn ò ní lágbára láti máa ka sọ́ọ̀tù bákọ́rà àti ojúmọ́ torí pé sọ́ọ̀tù bákọ́rà yìí àní gbogbo gbà tí bá sọ́ọ̀tù bákọ́rà yìí kó jọ sínú àwọn kẹ́rìtìrìtì ó sọ̀rọ̀ nípa àwọn òpìdá ó sọ̀rọ̀ nípa gbogbo àwọn ẹ̀sìtì nípa àwọn táwọn èèyàn máa ń ṣe níbàjẹ́ so ẹ̀sìn gbogbo àwọn ìjọba yẹn torí pé kí ni bí máa ń kà yóò máa jẹ́ ìbálẹ́jọ́ fún so Ànábì sallallahu alaihi wasallam tó sọ àdìsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abu Hurairah radiyallahu anhu ayé ìgbàwá látọ̀dọ̀ tiẹ̀ náà tí ó sọ wípé Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí wà nínú sahih Muslim ó ní Ànábì ní la taj'alu buyutakum qubura Ànábì ní buyutakum qubura ẹ má sọ lẹ́yìn sàárè nítorí pé kini ni sàárè sàárè òun nìyẹn ti kí ni àìké àìké òun sàárè àìsí ìka Qur'an níbi sàárè níbi tẹ́tẹ́tẹ́tẹ́ kù sí so anabi ni na shaytana yanfiru min albayt alladhi tuqra fi surati al-baqara nítorí pé nílé tẹ̀yà bá ti máa ń ka suratul baqara dáadáa ṣùgbọ́n ti máa ń ka fún ilé òun so ló fà á tó jẹ́ pé èèyàn máa ń ka suratul baqara nínú ilé èèyàn láti kí ni láti máa fi léṣe ìtọ́jú ìrìnàjò iṣẹ́ tí ẹ̀tọ́ ni máa ń ṣe inú ilé oníkálùkù iṣẹ́ eríṣiríṣi ni yìí máa ń ṣe inú ilé tí máa ń ṣe òun náà ní pé kí ni láàrin ọkọ àtìyàwó kó má ṣe fún gbọ́ra wọn yé wọn máa bínú síra wọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá jáde lé nìyí tó bá wà ń ta inú rẹ̀ ó máa dùn ara rẹ̀ ó máa yá bíbà tí òbí ní sọ̀rọ̀ kankan nígbà tó bá ti bẹ̀rẹ̀ àti bá lọ lébàá ìdé kìíní ẹ̀ tìtánù kan tó pé nínú ìdílé mi bíbà tó jẹ́ pé ọ̀tá rẹ̀ ló lè bá lé báyà ìyàwó ìgbọ́ ni ara àwọn tó ń ṣe máa ṣe nìyẹn kí ni tó ń ṣe ìtọ́ni máa ṣe òun náà ni pé ìtọ́ni ní máa ń kó ọ̀lẹ àti ìkága sí àlọ́kàn láti máa ṣe ti Allah subhanahu wa ta'ala tó máa ń sa burú nínú léèyàn tó máa gbọ́ orin tó máa sọ àwọn ọ̀rọ̀ tí ó dá tó máa wà kíwà nínú ilé àṣetọ́nù òṣèlú ni yóò máa fúnyàn ní yóò máa kó ìbẹ̀rù sọ́kàyàn èyí lè kọ̀ lẹ́sìn gbóró àwọn kọ́láwọn èyí lè ṣe kíni èyí lè ka ọlọ́wọ́ ẹ̀kọ́ àmọ́ tí a máa ti ń ka sọ́ọ̀tù bàkọ́rá gẹ́gẹ́ bí àtàmì sọ̀láwà ẹ̀rọ sọ́lá sọ fún wa a bá máa ń kà nínú ilé ó túmọ̀ pé èyí máa ti tìlá wájú kúrá nínú ògbà nínú ilé tó bá parí kan ó tún bẹ̀rẹ̀ míì tó ó tún bẹ̀rẹ̀ mí kò sí bí òsì ní wọn ka suratul baqara ní inú ilé so ànábì sallallahu alaihi wasallam tó ṣe ìtọ́ọ̀nù ní máa sá fún irú ilé bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́la tún rí ipe ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú hadith rẹ̀ ipe ẹtí bá ti máa ń ka Qur'an dáadáa ipe tó bá ti jẹ́ òfin al-qiyamah suratul baqara Qur'an ló wá sí ìgbẹ̀tọ́ntọ̀ tó bá ti jẹ́ al-qiyamah pé á ah, rọlọ́run dákúmọ́sàbá ń yá bí ẹni nítorí pé yín máa ń kà mí dáadáa nígbà tó wà láyé àwọn súra méjì kan súratul Baqara àti súratul Ali Imran àwọn méjì wọ́n wá àwọn súra tó fi náà Al-Qur'an lọ́ba Allah subhanahu wa ta'ala abẹ́ sì pẹ̀ fún ẹni so eléyìí nínú àwọn ọlá ti ń bẹ fún súratul Baqara nù ọ̀kan nínú àwọn akọrin nígbà jàhílíyà tó jẹ́ pé àwọn tó máa ń kọrin tí wọ́n ti gbajúmọ̀ dáadáa ni tí orúkọ rẹ̀ jẹ́ Labid ibn Rabi'a ní máa ń kọrin tí ò mọ tí jẹ́ islam àti islam wá dé ó tún wá gba islam ó sórí ogó gba islam tó nígbà tó wá jẹ́ mùsùlùmí tó ti wá di tó ti gba islam tán ó wá wò pé á láyé òun tó kọrin mọ́ gbogbo orin tó máa ń kọ́ ń gbàjà yíyà orin ká máa kú rẹni orin ká máa ṣe pèlè rẹni orin ká máa ṣe fáàrí pẹ̀lú fámìlì orin ká máa dájà alẹ́ ká máa dábìtì náà alẹ́ orin wọn máa kọ́ nígbàjà yíyà ó wá ní á òun ní kọrin wọn nítorí pé a tó lòun ní kọmọ yìí kìí ṣe pé wọ̀ ní kí ẹ máa kọ orin Islam orin Islam pé torí sáńkì ìlú ó sí o òun náà ní sáàmù sí bí poem bí tó pé orin tó ní òṣùwọ̀n tí lágbá máa ń kọ kò sí tó burú pẹ̀lú ẹ̀ máa kọ nítorí pé a nínú àwọn tàbí ànábì dé pé wọ́n nínú ìjàgbàjà ìrí akọrin ni hasan musabi pàtó tó wá di látúntò gba ìsìláàmù tán ní tó máa wá kọrin náà tánàbí ó tún sọ fún pé ó yá gbé ní mímbà yìí

kagbọ́ bàtí fún wa sọ fún pé ó kọni báwọn nígbà tí arákùnrin yìí làbí ìdúgbò nù rọ̀bí à nígbà tí ó sọ̀rọ̀ báyìí dé ó ti bẹ̀rẹ̀ sí ka sọ́ọ̀tù bákọ́rà ni ó wá bẹ̀rẹ̀ sí ka sọ́ọ̀tù bákọ́rà bàtí wọ́n ka sọ́ọ̀tù bákọ́rà débi kan ó mọ̀ nígbà tó sọ fún pé ìnáma sàásù là ó ní ilẹ̀ múbẹ̀ lọ́wọ́ rẹ̀ ìdí tó tó bábára ní mo ní ọka bàbá máa kún tún lè àkú làbẹ́ ìdáàmì nà ṣe ó ní láíláí ohun tó kọ ohun tó bẹnu ohun yìí ohun ní kọ orin kan má kọ́lá tó jẹ́ ẹsẹ̀ orin kan báyìí ohun tó bẹnu ara àwọn kọ́ má bá dá il alámàní ọlọ́hu albákọ̀rọ̀dá wà áàlà ìmọ̀wà lẹ́gbà tí Allah subhanahu so ah, eléyìí látara ọ̀rọ̀ tó sọ yìí àjẹbẹ́ umar ọ̀kọ́ọ̀lù umar ọ̀rọ̀ yìí wá sọ umar ní kàyé mi púpọ̀ pé áá ah, ah, èèyàn ló páyà wá sọ hánà wọ́ta aládé báyìí bí àgbà tó ti máa so owó tí umar fẹ́ kún tẹ́lẹ̀ owó tí umar fẹ́ kún tẹ́lẹ̀ tó fẹ́ fi tá lọ́rẹ̀ ń jẹ́ gẹ́gẹ́ ebi bi kazo ko bi 2000 oni mo be mu tele lata o ti mo ko lẹ́nu rẹ̀ yìí badada wo khamsu mi'a o wa bi a ogo ma ru le fún owó yẹn o bi lo bi wa fún so eléyìí ko ti ta be lo be ta pe kíni láti ṣàlàyé kíni pàtàkì so to bakora ibi abe ko ti ti abe be ti ma ta fura wa yìí a tabalo onu a qur'ani wa ali ko so to bakora أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ah, Allah subhanahu wa ta'ala ní alif lam mim dhalika al-kitabu la rayba fihi hudan lil muttaqin sura yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú harafi mẹ́ta kan nínú àwọn ológun ìjàríyà aláwọ̀kọ́ òun náà ní alif ẹlẹ́kẹ̀ẹ́jì òun náà ní lam ẹlẹ́kẹ̀ẹ́ta òun náà ní mim so asọ́fúnra wa ní jẹ́ ìgbàta bẹ̀rẹ̀ tẹ̀síl pé nípa pé Abdullahi ibn Abbas ó ní tẹ̀síl al-Qur'an taari yẹn ó ní ojúmọ̀nà mẹ́rin ó ní nínú ẹ̀ ó ní bẹ́ẹ̀bẹ̀ tó jẹ́ pé àwọn lágbáwá mọ̀ nínú èdè wọn ìbẹ̀ẹ̀bẹ̀ tó jẹ́ pé ogun ẹ̀ náà ló mọ̀ ẹ̀ tó bá ti gbọ́ lágbáwá yóò mọ̀ ìbẹ̀ẹ̀bẹ̀ tó jẹ́ pé àwọn onímọ̀ nìkan ni wọ́n mọ̀ nínú fún àlùfáà ẹlẹ́ẹ̀kẹrin wọn náà ní tó jẹ́ Allah subhanahu wa ibi alif pé ìtumọ̀ alif yìí òun náà ni Allah pé ìtumọ̀ lam òun náà ni latif ìtumọ̀ mim òun náà ni kíni òun náà ni majid pé orúkọ Allah subhanahu wa ta'ala ni àmọ́ kí wàá lẹ̀ lórí eléyìí so kò sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ nítorí pé kí ni mímù tá lò yẹn tá sọ pé majid ó kọ mímù bẹ́ẹ̀ ló Allah subhanahu wa ta'ala tó bẹ̀rẹ̀ pẹ̀lú mímù kí ló dì òjéhùn tí ó dá gbà pé alìmọ̀jì òun náà lágbà lérò pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ náà lára àwọn ìlòmí tí wọ́n tú wọ́n sọ pé alif lam mim ìtumọ̀ rẹ̀ gángan òun náà ni pé alquran òun náà ní jẹ́ bẹ́ẹ̀ so gẹ́gẹ́ náà làwọn oríṣiríṣi nǹkan mìí tí àwọn èèyàn ń sọ látara ìtumọ̀ rẹ̀ àmọ́ ìtòrí rẹ̀ tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wà lórí ẹ̀ tó pé òun náà ní táwọn sàábé bá látọ̀lá Nabi sallallahu alaihi wasallam òun náà ní pé Allah subhanahu wa ta'ala ló mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ so olóńgbà tó máa rẹ̀ olóńgbà tó gbàlérò pẹ̀lú àwọn haraf mẹ́tẹ̀ẹ̀ta yìí so àmọ́nú àwọn nǹkan tí àwọn onímọ̀ sọ fún wa tó dájú òun náà ni pé àwọn lábáwá wọ́n máa ń ṣe fáàrí púpọ̀ pẹ̀lú èdè lábáwá pé àwọn mọ ìkú tẹ̀dọ̀ lábáwá kí ẹni tí ó fi kankan wá àwọn lójú èdè lábáwá yìí yóò gbìyànjú so ayàkùrá ni wá sọ̀kalẹ̀ ó wá sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lábáwá yìí náà débi pé Allah subhanahu wa ta'ala wá kàlẹ́ ìjà wọn lárúbá pé tọ̀ èdè ìtẹ́lẹ̀ mọ̀ tó yé yín òun náà láti sọ àkùrá nìkan lẹ̀ ó yà ìṣẹ́ wá sí ẹ̀jọ́ ẹ̀mú rẹ̀ wá nígbà tí òní tó wá ó ní ẹmú súrà kan wá wọn ò ní súrà kan wá ó wá ní ẹmú ayé ẹ̀yọ̀ kan wá kó náà tẹ̀ dàbí àlùkùránì ẹmú wá kárí wọ́n gbìyànjú eléyìí náà wọn ò mú wá òun náà ní Allah subhanahu wa ta'ala wá fi fi alif àti lam àti mim ó ti fóyé wọn pé nínú àwọn lẹ́tà tí ilẹ̀ ń lò nínú àwọn òrùkù ilẹ̀ máa fi sọ lágbára òun náà ní àwọn àti ìwà fún àlùkùránì nítorí pé lọ́wọ́ ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam bá dé tó bá mú àwọn òrùkù mi wá tó yàtọ̀ sáwọn alìsáyà táàtà àtàmàní táàbí adúlá pẹ̀tọ̀ àwọn òrùkù yóò àwọn náà láti fún àlùkùránì ní eléyìí ó máa jẹ́ nígbà àwọn lábáwá pé a tí ì bá ti bẹ́ẹ̀ àwọn àdó bá rúrú ẹ̀ wá so àmọ́ kò fún àgbáàlò fún wa ní ọ̀nà láti tẹ́kíní láti mú àwíjàre wá ó wá fi eléyìí tẹ́kíní ó fi ṣe àlẹ́ ẹ̀jáàlì ó fi ṣe ìkónilágara ìpẹ́tọ̀ alifu àti lam àti mim nínú àwọn àràfi ìwúkù iná ló wà ẹwà fi wẹ́ ẹwà fi kọ̀rọ̀ àlùkùránì kárí so àwọn àti pé kò sẹ́ni tó lágbára rẹ̀ kò sẹ́ni tó ti látọ̀ láti gbà wọn tí lòmí olónìí challenge ó sì tún bẹ láti dáàbò mi dé pé kẹ́ni kò kọ̀rọ̀ àlùkùránì kárí òun náà ló fà á tó pé gbogbo tí àti àwọn subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ kò sí nílà tó dàbí àlùkùránì nítorí pé gbogbo ẹ̀yẹ́ yá òun náà ni àwọn ti chéjì wọ́n ti yí nǹkan bẹ́ẹ̀ lẹ́gbàá táwọn àlẹ́bí wọn lọ àwọn Yahudi àtàwọ́rọ̀t tí wọ́n pè ní Old Testament àwọn tí yí gbogbo nǹkan padà ń bẹ̀ lẹ́gbàtà nẹ́bí wà lọ́tán àwọn nàtọ́rọ́ àwọn Christian àìná pè ní New Testament alèjìn wọ́n pè ní Bible àwọn náà ti change orí ti títí títí nǹkan wọ́n yí padà ń bẹ̀ ìdí ò tẹ́wọn lọ́rùn wọ́n yọ kó bẹ́ẹ̀ ìdí wọ́n tẹ́wọn lọ́rùn tí ò sínú ẹ̀ wọ́n fi sí ara àwọn èèyàn nínú àwọn tó jẹ́ pé wọ́n ti wà nínú ojú ọ̀nà christianity ní dáadáa tèpé bá àwọn jẹ́ lọ́gàá lọ́gàá lọ́gàá bẹ́ẹ̀ lẹ́yìn pàtàkì àgbà islam tán pa tó mú wọn gba islam òun náà ní pé kíni nígbà tí wọ́n ka báyìí tí wọ́n kọ ní ibú báyìí tí wọ́n kọ ní èdè ibú èdè tí èsè èdè lábáwá wọ́n wá rí nínú ẹ̀ pé àwọn dákọ̀ muhammadu bẹ́ẹ̀ ní orúkọ anábì sallallahu alaihi pé wọ́n jákọ̀ Muhammad bẹ́ẹ̀ pé títí tí Muhammad ó fi dé bá ń tú báyìí fún wa tí bá fẹ́ túbẹ̀ fún wa wọ́n sọ pé títí tí ẹni ìgbẹ̀yìn ó fi <clears throat> wọ́n yọ orúkọ yẹn kó mẹ́ ní tí Allah subhanahu wa ta'ala sọ mẹ́ pé títí tí Muhammad ó fi wọ́n wá pa orúkọ yẹn rẹ́ lára àwọn tó yẹ pé wọ́n lọ wọ́n lọ sọ́dí báíbù ní Rome tí wọ́n gbé wọn jáde pé ah, ẹ lọ sọ́dí báíbù dáadáa pé ẹ̀yìn yìí a fẹ́ láti fi fọ́n Christianity ká nílọrin àti ní gbogbo agbègbè ilẹ̀ Yorùbá nígbà tó ń wá rí léyìí ó wá jọ lójú pé àá kí ni Muhammad wá ń wá nínú báíbù ó wá bẹ̀rẹ̀ sí wá ṣèwádìí káàkiri lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àpá tọ́jà wà gba ọ̀gá wọn níbẹ̀ ìpè à mo mọ̀ ní kíní kan tó jọ mí lójú àwọn tọ́jọ́ tọ́jọ́ wà ní láìbírì tó gbé wọ́n ní láìbírì wọ̀nyí ẹ gbọ́dọ̀ ẹ kà kan jẹba fẹ́ kànú rẹ̀ ni ẹ lè mú kankan jáde bẹ́ẹ̀. àtàwọn á rí kíní òun á fi ẹ́ ń táwọn jọ ń kà wípé àwọn mọ̀ ní kan báyìí ó lóun náà rí ó ṣe òun náà ní kàyéfì ẹ̀jẹ̀ ká tó lè fi àwọn tí wọ́n tó ní mọ̀jú wá lọ àwọn lọ lè bá àwọn tó jẹ́ àwọn ọ̀gá wọn tẹ̀ fi tọ̀ níta níta yìí o wọ́n ní ẹ kó ti wà bẹ̀ lánàá pé kì í sábà àwọn náà pé kó ti wà bẹ̀ lánàá ìpè àwọn táwọn kàlẹ́ sọ fún mi pé tó bá jẹ́ pé ọkàn yín ọkàn yín ò bá gbé pẹ̀lú bó ti wà rún níbẹ̀ náà àwọn ìlú mìíràn tó jẹ́ pé wọ́n kírun ní kọ̀rọ̀ hmm? àmọ́ ẹ má ti káwọn èèyàn mọ sí ẹ̀rí yìí ní tẹ̀ káwọn èèyàn mọ̀ ẹ̀ náà ti máa ń gbé ìgbà hàn pé kò tẹ́ ní ọkàn yóò gbà bẹ́ẹ̀ ẹni wọ́n sọ pé àwọn òun wá lọ́nà pé à ah, bóòlù wọ́n ti máa wá ṣe nǹkan ní kọ̀rọ̀ fún òun nílé ìdílé fún òun nílé ìdílé ọ̀gá ìdílé so ibi tá ló bẹ̀ ni pé àgbókò àwọn tíra tó ti kọjá lọ lẹ́yìn àlùkò á gbogbo ẹ̀yẹn yán òun náà ni wọ́n ti yí tó wà bẹ̀ padà orí ọ̀lọ́pàá àti ọlọ́pàá subhanahu wa ta'ala sọ àlùkò àyìnbá ìpè àti tí wọ́n ti parẹ́ so náà ló pàtó ẹgbẹ́ lásìkò tá a wà yìí látàkùn ànábì sallallahu alaihi wasallam àdínkù káàkà síra kankan máa ń gbà síra tó kọjá kọ́lá máa bá rí nínú ẹ̀ tàbá rí nínú ẹ̀ kọ́lá ká rí ìgbẹ́tọ́ lálàáfíà bẹ́ àdínkù káàkà sí má Al-Qur'ani ti tó wa ó ti wá sàlàyé gbogbo gan táwọn síra àwọn kójọ sínú òun náà ló pàtó àti mọ́rù nínú sàtọ̀ ó rí kiri kan ó rí ewé kan nínú àtẹ́kùpọ̀ àtàwọ̀rọ̀ wọ́n pè ní ó ti sàbí ó wá mú lọ́wọ́ ó wá mú lọ anábì wá pa ojú àti pé àbùdá àwòrán pé ṣé ẹ̀ẹ́dún ṣe èméjì ni ṣé ẹ̀ẹ́dún ṣe èméjì ni kí ló fẹ́ fẹ́ léyìí ṣe anábì wá sọ fún pé òun búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ pé anábì Musa alayhi salam ti máa ń bẹ láyé tòní olónìí ni anábì Musa ò ní ní ọ́sẹ̀ ìfowópamọ́ tẹ̀lé ìlànà ìsìláàmù náà làbẹ́ fún mọ́tà wà sí yóò pa ẹ̀sìn yóò pa ìyàtọ̀ ẹ̀sìn yẹ̀wú bí tó gbé lọ yóò pa á dìní tó pé ẹ̀sìn anábìsọ̀ wà wà lórí ọ̀sán ẹ̀sìn ìsìláàmù ta wà lórí ẹ̀yìn òun nìkan náà lẹ̀sìn àgbáyé tábàlọ̀ wo anábì Musa alayhi salam àwọn sùhánù wọn tààlà rẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì nìkan ni kẹ́sì náà làbẹ́ ìyíná ó ràn sáwọn àjọ rẹ̀ nìkan ni ó gba àwọn anábì tí wọ́n kọjá lọ́dún wá lọ lọ́dún anábìsọ̀ wà wà lọ́sọ́lá wọn rán wọn sáwọn àjọ wọn nìkan ni anábì nìkan ni wọ́n rán gbogbo àgbáyé tó lélẹ́ ìṣàlẹ̀ ìdí gbogbo ẹni tó bá ti wà lórí ẹ̀sìn tí wọ́n rí ẹ̀sìn islam ni pé ẹni tí wọ́n rán àwọn àtẹ́sì sí àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ìsírẹ́lì tó bí a ti pé àórí ẹ̀sìn yẹn ni wà ló tó islam nìkan òun náà lẹ̀sìn àgbáyé òun náà lẹ̀sìn tí ó máa bẹ títí ìjọ àlìjá mọ̀ òdìdé òun náà lè tó jẹ́ pé ẹni tó bá wà lórí ẹ̀ òun náà ni ìfọ̀kànbalẹ̀ wà fún pé tó bá ti jọ ọ̀gbẹ́jà àlìjá yóò rí àjọ́ra ìjẹ́nà القرآن المعظيم إن الدين عند الله الإسلام dáadáa jẹ́ ẹ̀sìn ẹ̀sìn sàn ẹ̀sìn gidi ẹ̀sìn tó lálàáfíà lọ́dọ̀ àwọn ọ̀sùn àti ọ̀sùn àdá òun náà ni àdìsílám ó sọ fún akóbí pé ọmọ yẹ fún tẹ́lẹ̀ lẹ́rọ ní ìsìláàmì ní iná wọ̀lá yìí yóò bára mi wọ ọwọ́ àfihàn àkọlọ́ ti nàfà kiri ẹ̀tọ́ wa tún wá ń lọ lè tẹ́sì mí nínú wa ń lọ lè jọ́sí nínú wa ń lọ lè gba ọ̀nà mí ìjọ́sí fún ọlọ́run tó yàtọ̀ sí ọ̀nà ìsìláàmì ó ní wúrẹ́ nígbà tó bá ti jọ́ fìdà sí àmà ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ó ní kàn tẹ́ dàbí ni ọwọ́ àfihàn àkọlọ́ ti nàfà kiri tó bá ti jọ́ fìdà sí àmà yóò wà náà àwọn tí ó sọ̀kù ni gbogbo wàhálà ẹ̀ tó ti láyé ó kàn sí láàrú ni kò ní ba kò ní tẹ̀sán kankan bẹ́ẹ̀ so látara di eléyìí láti mọ̀ pé kí ni pé alukur'an òun náà ni ọ̀rọ̀ kan ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé kò sáyé padà bẹ́ẹ̀ táwọn ọ̀tá ẹ̀sìn máa ń gbìyànjú láti ba alukur'an jẹ́ láti yí ìkẹta padà bẹ́ẹ̀ ọlọ́run tuntun máa gbé àwọn kan dìde ó sì máa tó àtìrí wọn nítorí pé Allah subhanahu wa ta'ala òun fúnra rẹ̀ ló sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun pé òun lòun sọ àgbà nìkalẹ̀ fúnra ara àwọn òun ó di máa sọ tó bá yá ní jẹ́ pé wọ́n tó máa fẹ́ nílẹ̀ ìdáhà ti pẹ́tọ̀ ẹnu fún àgbà ní bá tàbá yìí o wọ́n ti yọ kíníkan kó bẹ́ẹ̀ ọtí kíníkan sí o àwọn ọ̀tẹ́ẹ̀lì náà ni wọ́n dìde wọ́n àwọn àyà kan wọ́n ra yọ kó bẹ́ẹ̀ pé ẹ̀ fún ẹni mọ́kùnra nígbà ìbá ti kàkùnrà lọ gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀nà mọ̀ kàá lọ ni wọ́n ṣe ń jẹ àwọn èyí títí kan wá ń bẹ tí wọ́n ti kọ́ ọ̀pọ̀ náà kùrá nígbà tó jẹ́ pé kí ni ọlọ́run ti wá ṣe kí ọlọ́run ti pàṣẹ rẹ̀ jáde látara àdéhùn tọ́lọ́run ti bá wa ṣe pé òun lòun sọ àlùkùrá ní kalẹ̀ òun náà lòun ó sì máa sọ òun ní ká kúkó kàn òun níwájú àbùkù níkà fọ́dà lẹ́yìn kò síbi tá kúkó ti kàn so ah, látara délé yìí ló fi wá sọ fún wa pé ah, dáríkà lìkìtà ó ní síra ẹ̀ dáríkà nílé èdè lágbára wọ́n máa fi tọ́ka fún tó bá jìnà ní ẹ̀ tọ́ba ní dáríkà tó wà lọ́kàn kan òun fi tọ́ka fún àmọ́tò lágbáwá náà wọ́n máa ń lo ooru ní tí wọ́n máa ń lò fún tọ́lé tọ́ka sí nǹkan tó wà nínà wọ́n máa ń lò fún tó wà nítòsí náà láti fi ṣàlàyé bí kí níyẹn ti ṣe pàtàkì tó láti fi ṣàlàyé bí ipò kí níyẹn ti ga tó ó ti ga tó ó ti lọ́lá tó òun náà ni wọ́n fi máa ń lò nínú àlùkò náà ó wà ní àlùkò náà pé wọ́n ti ń gbà pé tíríkà tó lọ bẹ́ẹ̀ ayé wàhálì ní ṣòjàdùnà pé eléyìí o òun ni ẹ̀rí òun ni ẹ̀rí òun ni àwíjàre wa ṣe pé afọ Ibrahim alayhi salam ìtumọ̀ láàrin kàlìkìtà ayé hàgàlìkìtà pé tíra yìí o àlùkùránì tàbí yìí alùpùpù ọ̀nà mẹ́ta ló wà alùpùpù alákọ̀ọ́kọ́ òun náà ní tó wà ní láwùmí bàbú ìdí Allah subhanahu wa ta'ala tó wà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì òun náà ní tó wà pẹ̀lú àwọn màláíkà tí àwọn màláíkà fi ń sọ kalẹ̀ fún anábì tí ìbílù fi mú wá fún anábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tó wà lọ́wọ́ gbogbo àti àwọn káàkiri gbogbo ẹ̀ náà bá kàn kálá ní kò sí àtọ̀ bẹ́ẹ̀ tí alùpùpù yóò dáríkà kitab àwọn àwọn àfá onítẹ̀sìn lórí títì wọ́n ní gbọ́gbàlérò pẹ̀lú kitab ìpé àwọn náà ní alùpùpù àwọn mí sọ pé gbọ́gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni pé àdéhùn tí Allah subhanahu wa ta'ala ti bá nàbí ṣe ìpè inna àdàzánà àríká inna àdàzánà àríká al-Qur'an rárá inna àdàlùkì àríká qawlan thaqila so ọ̀rọ̀ yìí ni wọ́n bẹ lọ́kà nẹ́bí sọ̀rọ̀ láwà rẹ̀ ọ̀tọ́lá fi àṣúra kan tí àwọn àlùkánà wọn dáadáa bá pàdé wọn tó ní ṣúra kan tó wúwo tó náà bá wọn tó náà sọ̀kalẹ̀ fún ìgbà wọn ni ó sọ̀kalẹ̀ ìpè òun náà wá ní àtúwàtò ìbákọ́ra tí àwọn àlùkánà wọn dáadáa sọ pé láàrín kàrí kìtà pé ọ̀rọ̀ tá a sọ fún ọ̀hún tá a lásọ̀kalẹ̀ fún ọ̀hún pé òun náà lélẹ̀ yìí o so àwọn onímọ̀ mi sọ pé láàrín kàrí kìtà pé kó dídí alukóhánà pé alukóhánà tẹ́ẹ̀rí yẹn o láàárọ̀ ìgbà fìyì kò sí èméjì bẹ́ẹ̀ àrọ́ì sábà sọ pé àrọ́ì kò nílò èdè lábáwá àwọn onímọ̀ ní ìtumọ̀ rẹ̀ kọjá àṣàkù ó kọjá iyèméjì lásán pé iyèméjì ó tún ní kí ni ó tún ní ìbẹ̀rù nínú fún ẹni tí ń ṣe iyèméjì ẹni tí ń ṣe iyèméjì lórí kankan aya ọmọ rẹ̀ tó balẹ̀ lórí nǹkan àwọn eh, tí ń ṣe iyèméjì lérí aya tó ń pa pé ẹ ìdí ń ṣe iyèméjì lérí àti ìsìnkú òdodo ni ìpè alukur'an yóò bó ti kéré ma bó ti wò tóbi ma nínú iyèméjì òsínú alukur'an ìpè ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni kìí tẹ̀dá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní tó sọ jáde tó jẹ́ pé kí ni ó sọ ó sọ kàlùfà náà ní sallallahu alaihi wa sallam láti lè bá àjẹ́kó máa jẹ́ ọ̀nàmà ó ní láàárọ̀ ìbàfí kìláàmì àwọn olómi ó dáa lórí pé dhalika al-kitab la rayb eléyìí wọn òun náà ní al òun náà ní tí wàá sáà bọ̀ tàdé òun fàá sọ kàlùfà náà ní sallallahu alaihi wa sallam la kò fihi hudan lil muttaqin pé nínú alukurani tá a wá ń sọ fún ọ yìí fihi hudan lil muttaqin ọ̀nà àmà bẹ́ẹ̀ lil muttaqin fáwọn tó bá pààyà wà fún àdúgbò sàárà ti alukurani yóò máa jẹ́ ọ̀nà àmà yóò máa jẹ́ ìmọ̀nà yóò máa jẹ́ ìdí òṣòkùnfà orí ayé àtàkì àmà lil muttaqin fáwọn tó bá pààyà wà fún àdúgbò sàárà àwọn onímọ̀ wa sọ fún wa pé sábà sọ pé Al-Qur'an ni pé yóò máa jẹ́ ọ̀nà mọ̀ fáwọn tó páyà Allah subhanahu wa ta'ala kí la fẹ́ wá sọ pẹ̀lú àyà kan tó lọ́dún bàbá ẹ̀ tó sọ pé kí ni tó sọ pé búdà lè dá wà báyìí náà ní ìlà ìjà ìpè Al-Qur'an yóò ọ̀nà mọ̀ ló jẹ́ fún gbogbo èèyàn yányá wà báyìí náà ní ìlà ìjà àlàyé ló ti àlàyé tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé á àlàyé ìfọ́síwẹ́ nínú ọ̀nà ọmọ òun náà ti rà ní jẹ́ pọ̀ àkókò láti rà bẹ́ẹ̀ ṣe àti sọ pé àlùkò láti kú jáde ní tẹ̀lé báwọn tó báyà nìkan ló jẹ́ ọ̀nà àmọ̀ so kò sí ìtakora wọn nínú ayé àbíjèjì nítorí pé tá à ń pè ní àlùkùdá àwọn ìdíjà yà ọ̀nà àmọ̀ tá a wọn méjì ló pín sí ọ̀nà àmọ̀ kan bẹ tó jẹ́ pé yóò máa fún wa gidi yàní àdìláàlà ipe ìtọ́kẹ́ ẹni ká tọ́kẹ́ ẹni pé ọ̀là ni ọ̀là àjàláàlà kátọ́ka yẹn pé bitọ́nà bitọ́nà wà ní áwùjọ ìṣá kápọ̀ nà mọ̀ pé ọ̀nà yìí ìgbẹ̀lójú ọ̀nà wà ní. ọ̀nà ni tí a bá kú hánà wọ́n tàbí fún mi pé innaka la tahdi ila siratin ila siratin mustaqim. kéde ànábì sallallahu alaihi wasallam òun máa ń tọ́ka àwọn èèyàn ẹ̀ òun máa ń fi ẹsẹ̀ àwọn èèyàn lé ojú ọ̀nà tó tọ́ ẹ̀ ojú ọ̀nà kanáà ní ìmọ̀nà kanáà lórí àwọn tó lọ wọ́n náà Al-Qur'an ó sọ bá nàbí pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha pé ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ó lè wọ̀n náà tó bá wù ọ́ gbogbo bá ti kó fẹ́ràn yàtọ̀ ànábì sallallahu alaihi wasallam kó fẹ́ràn Abu tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ bá ti ti fẹ́ràn rẹ̀ tó ó yẹ tuntun kò tó pé kó ti mùsùlùmí pé kó má sínú kèfèrí àtibẹ̀síbẹ̀ náà láti àdí mọ́tí àbáb pé ilé ànábì o ẹni tó bá wù ẹni tó bá fẹ́ wò lè fọ̀nà mọ́ o wọ́n láti nà wọ́n á yá àti ìmọ̀lẹ̀ṣà àmọ́ àwọn ọ̀hún á lọ́wọ́ tààrà òun máa ń wọ̀nà fẹ́ tó bá wù tó látàrí láti mọ̀ pé ìmọ̀nà méjì ni ìmọ̀nà alákọ̀ọ́kọ́ ni ti bẹ lọ́wọ́ ànábì ti bẹ lọ́wọ́ sàhábà ti bẹ lọ́wọ́ pé máa ń pèsè kan òun náà ní kíni òun náà ní ìdáyà tawfiq òun náà ní ìmọ̀nà pé yàtí kéèyàn ó ṣe kó kí àwọn sùpánù ó dáa lóbi àti ìwòkè kéèyàn wá gba àkàn yẹn kéèyàn máa wá tẹ̀lé eléyìí kò sí lọ́wọ́ ẹ̀ka kan a lè ṣe wá àtúntò yẹn ní Yorùbá máa sọ pé a lè ṣe kíni a lè fi tipa a lè fi mẹ́sìn lóbìnrin a lè ṣe kíni a lè fi tipa fún lóbìnrin a lè sàlàyé fún yàrá látàárọ̀ dalẹ́ a eléyìí ló dáa ẹtì ẹgbà islam ẹkú olórí ẹtì tí ó bá tí ó sí ẹtì tí ó ṣe ṣàwá subhanahu wa ta'ala ẹ máa ṣe bá ẹ máa ṣàwọ ẹkú nínú kúkúrú ẹkú nínú bíyà á ní máa sọ fún wa ní gbogbo gbà. ní àmà àlágbà láti kìíní láti sọ pé kí sọ gbogbo àti islam òun náà ló pa àti àwọn subhanahu wa ta'ala fún àwọn sallallahu alaihi wasallam pé àrùn máa àlọ́ gbogbo ẹ̀dá máa lọ lè gbé bùkátà bá ní ọba tá àgbọ̀dọ̀ jọ́ ti fẹ́ lómi àyàwó ìsan ni ọba tó lágbára láti tètè fún wa ni ọba tó gbé bára bá ní wá ọ̀dọ́ rẹ̀ náà ló fi wá ọba tó fẹ́ pé òun náà ní máa páyà òun náà ní máa jíyà síbẹ̀ yìí ó tẹ̀wá sí mi wá ní á ah, dá obìnrin ìpè ibi tó wá wọ́jú ní mẹ́ mọ́ta àwọn náà ní tó ọwọ́ òkè o ìpè náà ló fà sẹ́gbẹ́ obìnrin ẹ máa rí ìwà tó wọ́n tó wọ́n ìwà tó kú díẹ̀ káàkó lẹ́ máa lọ́rọ̀ rẹ̀ àníbi wa àti wa ti tẹ́ bá wá ní sùúrù bẹ́ẹ̀ pẹ̀lú tó ti wọ́n tẹ ní sùúrù tẹ́ bá wá dá ẹ ti máa bá lò bẹ́ẹ̀ ẹ ti máa tẹ̀lé ẹ máa gbé àlàyé àlàyé bá wá lè sùúrù tẹ ẹ bá ṣe ìpínlẹ̀ jẹun àti ẹ̀ nà. Ṣé wọ́n wá ká àwọn ohun máa nígbà yẹn láti pé ẹ wà kọ ẹ wọ obìnrin rẹ̀? Tó lé yìí ní jẹ́rìí wa pé àdébí tó wíwa pé kò tẹ̀sẹ̀ obìnrin. Ẹ̀dí wa kò ṣé ìgbàgbọ́ tẹ̀lé láàrin wọn ní wọn bó oṣù tẹ̀lé sọ̀rọ̀ ká bí sàájì lè tó pẹ̀lá ó ti dáná ọ̀dọ́ ó bá pẹ̀ ìgbà ọ̀rọ̀ ìgbà pé ìtò òun ti dé sí ìtò òun bá lọ sọ́dọ̀ ọ̀gá àwọ̀yì ó ti máa padà nígbà tí yàrá ìdúró bá wà ẹnì kan bàtà láwọn ó yá kẹta lé pa ẹ̀fẹ́ nígbà ọba lè padà bá dé bá pè é kí ló dé wọ́n ti tún bá wà gbé òun bọ̀ wá fẹjọ́ ìyàwó òun tẹ́lẹ̀ ìgbà tó ti wá bá tó ti bá ẹ̀rọ àwọn ọmọ ìlú nàkàtọ̀ àwọn

nínú rẹ̀ bá ń dùn tó bínú ó sọ pé wọ̀rọ̀ bí muhammed ó ní gbogbo àpò ìjọba muhammed àìsà wa lè ní àkókò ni ó ní kó kọ́ rẹ̀ nìkan òun máa ń yẹ̀ lórí fàtà tó bá gbé wá bí wò ẹ̀wò ní anábìrì wa sọ̀rọ̀ bá wà á lè wọ̀ gẹ́gẹ́ náà ni atúní ilé anábì tó bá wà á lè wọ̀ náà pẹ̀lú àìsà ilé bàbá mi tó lálàáfíà ilé anábì àti àìsà ní ìyà èdè ìyà èdè wá lágbára anábì wa ń bè lọ àìsà pé ó yára sani ká pè ká kó wa pàdé àìsà àdúgbò wa ní ìmúra sí ká pè ó mọ̀ àdúgbò wa ń tọ́ka mọ́ra jáde lábájá àdúgbò wa máa dé nígbà síláàbì àbúbákà tani àbúbákà bàbá àìsà òbí ọba wo àjà ó ní síláàbì àbúbákà ló yẹ síláàbì àbúbákà àwọn àgbè àbúbákà àbúbákà ló wà wọlé tó àdúgbò wa ní tọ̀ táwọn àdúgbò wọn sọ̀rọ̀ náà àbí níta àdúgbò wọn rojọ́ tó àìsà wọn bá ti pé wọn ni kọ́kọ́ sọ̀rọ̀ wàlá tẹ̀kọ̀ wàlá tẹ̀kọ̀ wọn lọ bá wọn kò sí má parọ́ bí o ti sọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ àbáka ìwà dìde nínú ìwà ìkà mi mo ti kọ́ yọ pé àbáka ti gbà ọkọ̀ gbà ayé àti sílẹ̀ ni ṣe pé ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ sí yọ lẹ́nu rẹ̀ àníbi wá sáré dìde àníbi wá fún àbáka lọ́wọ́ àníbi wá fún àbáka pé má lè hádà dà ọ̀nà má lè hádà dà ọ̀nà títà àti ọkọ̀ kó tà lọ́wọ́ wá sí kọ́ yìí títà àníbi wá parí ìjà ní títà àti ọkọ̀ àbáka lọ́wọ́ fún jáde lọ kí ẹ máa sọ owó ọ̀rọ̀ báyìí káàkiri lórí àlẹ́ mi ọ̀gá bàbá ìwà tí ń lọ wá jáde lọ lẹ́yìn wákà lẹ́yìn bí ọwọ́ bí ọwọ́ ìyálẹ̀ta àwọ́kàlẹ̀ wọn padà bọ̀ wá nígbàtí wọn pàtí wọn padà bọ̀ wá ni wọn ń gbọ́ òun sánàbí àti ayé àjọ sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n dá mọ̀nà bí bàtí kankan tẹ́lẹ̀ ẹ ọwọ́ abẹ́ ìwọ àdàbí sọ̀rọ̀ àti sọ̀rọ̀ pẹ̀lú ẹkún mílíọ̀dá tẹ́ ẹkún mílíọ̀dá fi wọlé káàní nígbà tí tí tí ò tẹ́lẹ̀ àyè lè máa ń sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbàmí láyè fi wọlé alákọ̀ọ́ nígbà tí wọ́n wọ́n á gbàgbọ́ kan lọ. tó eléyìí kò ti ti sọ̀kà fún àtúntà pé ọkùnrin àtọ́bí lébù àtìyàwó òbí dáró rẹ̀ àmọ́ ní ìbá ti dá ní àtúntọ́ gbogbo obìnrin ní máa tẹ̀lé mo fẹ́ kọ́ rẹ̀ ní mo fẹ́ èwo ni mo gbà ìdí máa fẹ́ ìdìbò olúwo mọ̀ lórí òun náà fẹ́ kó máa wà lọ́pẹ́ á máa gba obìnrin kó bá ti wà tó ibi láti lọ ni pé àwọn àwọn ìhànà òun tàbí àwọn ajá ìdá ó dá ìdá kan ó dá òbí àkójú bàbá òun náà yà ó tún wá bẹ́ẹ̀ dá mi òun ó wà nípò ká sọ pé ó ní bàbá nítorí pé wọ́n yọ àwa àwọn látara ànábì ádámù àmọ́ kò lè yà ó tún wá ń dẹ́gà ní pépé ní òun náà ní ànábì ìta àlejò sàlá ó wá ń dá yìí wá níyà àmọ́ kò lè bàbà ẹ wò nínú ànábì ànábì ádámù kò dá wàhálà lẹ nítorí pé kò wọ́n níyà kò ní bàbà tí àwa kò dá wàhálà lẹ òun ò níyà kò ní bàbà àtàlẹ́bẹ̀ yìí tá tó wá ní àti òní bàbá òní wá dá wàhálà lẹ́ àwọn aláwọn sọ́ra aláwọn kíkẹ́ àwọn ní àtàlẹ́bẹ̀ yìí tá àlejò sàlá ọlọ́mọdọ́mọ kí ló pàṣẹ fún ọmọ aláṣẹ tó lágbára báwọn nípa ọ̀rọ̀ kan nínú àwọn ìtẹ́lẹ̀dì wọ́n ní àwọn subhanahu wa ta'ala wọ́n ní òjírò yìí tọ́ba ní yẹ́lò wá ní ọ̀rọ̀ àyè yìí pé ọwọ́ àwọn subhanahu wa ta'ala ń bẹ lórí ọwọ́ àwọn sàhábà nígbà tí wọ́n ti rí ní lọ́dọ̀ àtàwọn pé yẹ́lò láì bẹ́ẹ̀ wọ́n ní ó tó wá rí ọwọ́ àyè wọ́n ní agbára ọlọ́run ń bẹ nítorí pé kí ni kú òjẹ́ fẹ́ tútù máa àti àwọn subhanahu wa ta'ala fi ilẹ̀ fúnra rẹ̀ ní tó bá ti fi ilẹ̀ fúnra rẹ̀ á fi ilẹ̀ fún ni àmọ́ àjọ àmọ́ ìfẹ́ kí pé ó dàbí ìṣẹ̀dá ẹ̀yẹ́ tó wá kó lọ́wọ́ rẹ̀ dérí àmọ́ ẹ̀jẹ̀ bá mi sì ká máa wá bẹ̀rẹ̀ pé kó lọ́wọ́ rẹ̀ dérí báwo lè dérí yíwù yàtì àdáda rẹ̀ ní mọ́mọ́ ti ní mọ̀tò àrùn àdá bìyà ká máa bẹ̀rẹ̀ pé kó wá ní òyìn rẹ̀ dérí ẹ̀ bó ló rẹ̀ ti rí àmọ́ so gbogbo rẹ àwọn àtọ́lá yìí àwọn náà ní tí mùsùlùmí ẹ̀ta lè pè ní ẹni nípa ìwà subhanahu wa ta'ala ó gbọdọ̀ nígbàgbọ́ rẹ̀ nípa ìwà subhanahu wa ta'ala ẹ̀ta lè pè ní ẹni nípa ìwà subhanahu wa ta'ala ó gbọdọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé tí ó bá bẹ̀rẹ̀ nǹkan tí ó bá tọrọ nǹkan ọwọ́ ìwà subhanahu wa ta'ala ló ti máa tọrọ òní pa àkàtà mí ìbá kọ̀ọ̀má òní tẹ́kọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo àwọn tá a dáyé lẹ́yìn ìgbà táwọn sọ̀hábà lọ tán kò sẹ́ni tí ó bá tó wọn bá nẹ́bí ṣe rí kò sẹ́ni tó bá nẹ́bí tí wọ́n sọ fún akalẹ̀ òun náà làgbà kọ́ òun náà làgbà sọ̀tà wà lọ kó sáà fún sọ pé tó sọ pé àwọn táàpà wá ní kẹ́yìn ayé gbà tó bá lọ tán àwọn kan atún ní fẹ́já ra àtọ́dọ̀ lọ́wọ́ àtọwọ́ tààrà kí ló fà kí so àwọn yìí wọ́n ní wọ́n ní tí yóò mú wọn gbà náà yọ wọ́n á ti bá wọn sọ̀rọ̀ láti ìgbàlẹ̀ àmọ́ àwọn òbá nàbí láti àwọn òbí dé àwọn tí wọ́n wáyé wọ́n jẹ́ mùsùlùmí wọ́n bá jẹ́ òbí tó bá gba àlẹ́bí gbọ́ wọ́n wà lọ àwọn tó jẹ́ kí ni àlẹ́bí náà yóò nínú ẹ̀rí rẹ̀ wọ́n gba wọ́n gba àlẹ́bí tó wà wà lọ́wọ́ wọ́n gba gbogbo àwọn òbí jẹ́ gbọ́ mùsùlùmí ẹ̀gbẹ́ àlẹ́bí rẹ̀ ẹni tó gba ìmọ̀ tó gba ọ̀pọ̀ gbọ́ ó gbọ́dọ̀ jẹ́ pé ó gba àwọn òṣìṣẹ́ gbọ́ ó sì gba àdéhùn tẹ̀lé wà wà lẹ́yìn òṣìṣẹ́ gbọ́ nígbà tí nígbà ẹni ti kéèjì gbogbo àwọn ọ̀sẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí kò láti sọ bẹ́ẹ̀ wá ìpè àwọn náà ní wọn ti ní gbogbo ní bẹ́ẹ̀ nígbà padà lọ ìpè tẹnu rẹ̀ táwọn sáré ni wọn wá fún wọn sáré ni wọn báyìí lànà wọn ti yọ ọwọ́ ti ẹ̀dí jẹ ìwọ náà ní wọn mọ tẹbi ní ẹwọ lẹlẹ ẹ̀dí jẹ ẹ̀dí jẹ gbàdà ẹ bẹ́ẹ̀ náà ti tẹ lórí nígbà tí ká bẹ́ẹ̀ náà ti ha lórí bẹ́ẹ̀ náà ti lórí bẹ́ẹ̀ náà ló ti mọ ọ̀rá ti àwọn òde eléyìí ló ti àwọn òkú òkú ẹ̀sán náà ní mẹ́tẹ̀ẹ̀jì rẹ̀ òun náà ní sáárà kó máa gbogbo ayé tòbí kò sí sáárà míì anábì tó bá wà lẹ́wọ̀ sọ́lá onímọ̀ bí ẹ̀hún ní yíwọ́n lánàá lọ rí anábì ní kò sí ẹ̀hún yìí kan kò sí yú kan ọmọlẹ́bẹ̀ ọmọlẹ́bẹ̀ ilé àti ìfúnpá kan wọ́n náà lọ sọ̀rọ̀ ní kọ́lá kò sí ọmọlẹ́bẹ̀ ànábì ìyíká kan kírísítẹ́nì kan yẹ́n ma òbí ìyẹn ó padà bí yóò mi ò bí tí ò wá nígbà gbọ́ ìlà káàní ní àtàmì láì yọ ọ̀sẹ̀ yà wà àyàfó wọn ní wájú ọ̀gbìn ẹ̀sẹ̀ yà wà. òun náà ló bá tẹ́ òkọ́nà kan tó ní ìdí àjẹ́ náà tó bí látàkà náà ti òkọ́nà kan tó ní ìyẹn tí ó wá gbé ọ̀rọ̀ àjẹ́ náà báyìí tó bí ìlàrọ̀ tó bá fi okú tó bá dákẹ́ tó bá dákẹ́ tó yẹ tí ó kú lórí ìdáhùn ẹgbẹ́ àwọn òṣùwọ̀n àbáyọ fún wa àìsàdó àfẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ àdébìnrin ọ̀sàdó àfẹ́ wọ́n láti àti ní ẹ má kírun sí wọn lára wọn làkó jẹ bàbá rẹ wọn làkó jẹ ìyá rẹ ẹ má kírun sí wọn lára ẹ má sàdúrà fún wa ẹ má sọrun fún ara kẹra ní ẹ kọlọ máa kẹ ìkẹ òsì kẹta kama òsì kẹta kama ìyá sílẹ̀ nìyẹn tó wúrọ àwọn eléyìí àwọn oyè wa ìpè Islam nìkan òun náà lójú ọ̀nà àbí àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì àwọn olú àwọn ọba yìí tó lè bá wọn bí o ẹ̀sẹ̀ yọ náà yìí rẹ̀ inú ìlú ọ̀gbàgbọ́ ẹ̀sẹ̀ ọ̀gbà náà ń lọ àgbọ̀ ọ̀gbà tó dì so agbọ̀dọ̀ nígbà wọn pẹ̀lú àwọn tíra yìí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní inú ọkọ̀ láàbọ̀dọ̀ nígbàgbọ́ wà ní ọ̀gbìn ààrin ọjọ́ ọ̀gbìn àgbìyá náà nínú àwọn ọkọ̀ ni inú ọkọ̀ láàrin ni kò tí ì tẹ́lẹ̀ ní ti àwọn lóde yìí àwọn mùsùlùmí nígbàgbọ́ nípa rẹ̀ agbọ̀dọ̀ nígbàgbọ́ pa rẹ̀ àbáwọn nǹkan bí sáà níbi sọ̀fà pé ìjọ padà tẹ̀lé nílẹ̀ yà ayé nínú àwọn ọ̀sán tó tẹ̀lé sọ̀tà tí àwọn bá tó bọ̀ òwúrọ̀ àwọn ọba ìyá àwọn ọkọ̀ ni. nínú ẹ̀ òun náà nígbà tó sọmọ pé àdébẹ̀ yìí tá àdébẹ̀ yìí tá àlẹ́ ìsàlá tí wọ́n pè ní Jésù àdébẹ̀ àdébẹ̀ sọ̀tà àdébẹ̀ sọ̀tà yóò padà wáyé. kò sí ìkú wàmà fọ́tà lóhùn wàmà fọ́tà lóhùn wọ̀dá ti yú fi hàdà ó ní wò pa ó ní wò pa kọ́dà wò àmì wọn lójú ni àwọn sùkúrù àwọn sàlámì wọn lójú ni ọmọ موسى بل رفعه بل رفعه الله إليه الله سبحانه وتعالى في السماء من بين السماء ثم بعد كيائه ثم بعد بعد عليه ثم بعد عليه سنة يقول هذا في إسلام ومسلم إسلام لا يقال نحن أفراد وإن من آل وإن من آل الكتاب إلا لا يؤمنن به قبل موته وإن كنت تلك لما هو آل الكتاب كما هو في الجنة 所以，我们本来也讲。 wá lọ fún twenty nine àti thirty ìkóra gbà lọ rẹ̀ tó ẹni bí ó kọ́ àwọn ọlọ́gbọ̀n sí gbà wọlé lójú àwọn ọkọ̀ lọ́tà gbà wọlé lójú ọkọ̀ rẹ̀ ẹ̀dí wa àárẹ̀ tó ti ọtẹ́lẹ̀ ó wà máa gbé ní ìyá ni wọ́n mọ̀ pé ẹ̀jẹ̀ gan wọ́n dá torí ta wọ́n torí ẹ̀dá wa ọ̀mọ́ bàbá kò sí náà ní ìta kò jẹ́ lómi lógún ayé ló jẹ́ lómi lógún ó sì ní fa ọ̀dí kan tó ti mú abàlà kò sí o ó ọjà náà ní sáà ní ẹni tó ní ilé yìí ní tó ní ádà ádà ní àwọn tí wọ́n dà tí wọ́n dà tí wọ́n dà tó ní wọ́n kó lọ. nítorí láwùjọ wà yìí àríwá àwọn olówó ṣe pé ní wọ́n bẹ́lẹ̀ ní kò lẹ́ni bẹ́bẹ̀ kò lẹ́ni bẹ́bẹ̀ wọ́n fẹ́ ta àwọn òrẹ́ni kò lẹ́ni rà ẹ̀dàkùn ojú òtò lówó kò fẹ́ tó lówó àwọn ọmọ náà wá ń bẹ nídìí àwọn náà sọ pé ìjọba náà ti tó wa kí làwọn fẹ́ fi ṣe àwọn fẹ́ẹ̀ ṣe wàhálà lórí nítorí ọmọ àti lórí ọmọ ń ṣe wàhálà títí fáájì nítorí ọmọ ìwò wà láwọn ọmọ ilé ìwò lọ gbogbo tó bá ṣe wàhálà lélẹ́ yìí ọmọ olóòtú ayé àdìmá ìkan ní wọn wọn níjọ́ tó ti fi àwọn ọmọ rẹ̀ ó ti kó tó ti fi àwọn ọmọ rẹ̀ ẹ̀yọ́ mi ẹ máa wá dá gbogbo dúkìá mi mọ́ láwùjọ wa iná nípa ẹ máa wá dá gbogbo dúkìá mi mọ́ tí mo ní sí òbẹ́ ti tẹ́ ju òbẹ́ ti fi àdí àti lókè òkun dá ẹ máa wá dá dúkìá mi mọ́ tó pé ti bá kú dání káwọn ìmọ̀ wa máa fi lé ìmùlẹ̀ lọ́wọ́ o wọ́n wá fi àwọn wọn wá fi lé ti fi ẹ tiwa táwa náà ti ní wọ́n ní láti gbà tó ti sọ̀rọ̀ fún àtìwàmù ìgbàgbọ́ àtìwàmù ìgbàgbọ́ jẹ́ ìgbà ẹ wá wo ni ọwọ́ akáyé wúlọ ọwọ́ akọ̀dọ̀ bá ti ọwọ́ àdáyé wúlẹ̀ yìí láti ọ̀bàrà fún náà ọwọ́ adékèlé ọ̀bàrà lóbi ìbòmù àlá fáńdùrú ní ọ̀dọ̀kọ̀lọ́ ìgbìnà àṣẹ ọ̀bàrà tẹ́wọ́ náà ìgbésọ ẹ wo ẹ wo imú kankan o ẹ̀dùn bá wọn ti wáyé tí òkú kankan wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló jáde pé ẹ wo gbogbo ọwọ́ mi o àbí bí ó ti ta wọ́n lẹ́nu bàtò wà náà lọ akọ ìmọ̀ mi pàtí ni wà ní akọ tó nàbí àpò àwọn ẹ̀dùn àwọn ẹ̀dùn à pé nítorí àkàlẹ̀ tó mọ́ mẹ́yẹ ní òun náà ló pa tó ṣe ní wọ́n fi bàtò ọ̀rọ̀ àpò wa bá a ṣe wá mí ha kọlọ̀ náà fún wọ̀ mí ha rìn fún wọ̀ mí ha rìn fún dáa ọ̀rọ̀ irú ìgbẹ́ wọn ti dá wa wọn ti dá wa ara wọn ibẹ̀ ti gbé mi wá gbé wa jáde ó ti kí wá láti bá àdìmú kí láti bá àdìmú kí ni kí láti dá bí a kò fẹ́ ṣe agbá kò fẹ́ ṣe àwò ìbímọlélé yìí ìbímọlélé yìí àìmọ́tìlélé yìí ẹ̀mọ́tìlélé yìí mọ́tìlélé yìí àwọn alálélé yìí àwọn fámìlì wa lólé yìí àwọn fámìlì tí wọ́n ti ń tẹ́jú pẹ̀lú ọ̀rọ̀ hmm? àwọn àdàlú àwọn ìbáwọn kò wípé wọ́n ní ọlá àjọkú bá tó lóun ní kúmá àbí ẹ tó ní báwọn lánàá tó lóun pẹ̀lú ọ̀rẹ́ kí bóòlù wọ́n ṣe bóòlù tó lóun jẹ pàtó pàtó kò wá fún bóòlù tó lóun jẹ. so àti pé àmùsùnmí tó bá ti kí ni tó ìdí ó máa jà fún àdìyá rẹ̀ ní wọ̀lú bí ó ti máa fi náà jẹ́ nígbà tó bá wà lájò ní ẹ̀tọ́ wà lájò tó ti jẹ́ lọ ó ti máa gbìyànjú láti fi náà jẹ́ sílé jà ẹ̀ lọ nínú ọmọ náà yìí àwọn tó wà lájò tó fi wọ́n fi jáde rẹ̀ ìyá àdúgbò náà ló ti ní pẹ̀lú àwọn kọ́lé pẹ̀lú àwọn tó pẹ̀ sí ayẹ́kọ̀ọ́ ti rò kó òní jẹ́ òní lọ ဆိုတော့ဘာလို့သူမင်းအလ္လာဟ်ဝါဘာလို့ဒါကကိုရီကိုပြီးရတာအနာဂရီအော်အာဒီရီအဲဒီကမှာကြိုင်းပါဒီကချက်ပဲအဘူဒီဝါဒီအဘူဒီနေအဲဝါဒီစတဲ့ဘန်ပဲပိုလီဘာဒီနေအဲဟဲဘဲမိုဘိုင်းကိုပို့ထားတယ်ရောဒီမဲမဲနိုင်နေမဲ့ဝယ်နေမဲ့ဘာရဟိုရမယ်အဲဒီတဲ့ဆိုတော့ဘာရင်အော်အာဒီရီအဘယ်ဒီနေတာဒီလိုဆိုရင်ဒီကဒီလိုဘယ်ဘိုင်းဘောတော်ရဒီလိုရောက် kalẹ̀ lẹ́yìn mọ́tò ó wá gbé kalẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí fún yẹta o ó wá ń tẹ́lẹ̀ káàkiri ẹ̀rọ kò jọ ọlẹ̀ kò ní ilé ní ti lọ lásìkò pé àtọ́jú rẹ̀ làtọ́jú ẹ̀ tó dáyé tí ò wá mójú tó wọ́n ká ti láyé tó fi wọ́n ká wá ti láyé òun náà lọ́kọ̀ á lọ́sà lọ́kọ̀ á lọ́sà ìyá pé ọmọ àkọlọ́kùn dín náà nínú sẹ́yìn ó ẹni tó kéde ṣe ìtàlọ́lù kò fẹ́ nínú mi àtàwọn abẹ́ ìlàgbẹ́ ìyàwó ìtàlọ́lù tó ṣe ṣe wà láti wá sí tààrà ìta wọn náà fẹ́ kí o tẹ̀ kíákíákíá àìsí ìdí mi láti tó dé àìsí ọ̀kalẹ̀ fi àwọn ẹni tó mọ̀ láyé ìṣe tí tó ìlànà ìṣòwò ẹni tó bá ẹ̀rọ yẹn lọ fẹ́ mi náà láyé náà láti lè bá tó ara àìsí kalẹ̀ tó àmì tó bá jẹ́ àárẹ̀ àjò omi kan tó ní ọ̀dà láti ní ọ̀dà láti ní láti jẹ́ kó kó kí ó kí mu àgbómi àti àti àsìkò ìkànnì méjèèjì bẹ́ẹ̀ kò lórí ni àbẹ́kọ̀ àtẹ̀kọ̀ yìí. Tòkí ló ní ààyè lọ sí ẹ̀sìn máa kí wọn yóò máa kí lásìkò rẹ̀ yóò sì máa kí gẹ́gẹ́ àwọn ìṣòro wà wà lórí ọ̀sẹ̀ láàmú bí àwọn ìṣòro náà wà sí àlẹ́ mi sọ́ọ́ ìgbà kan wà ní ìṣòro ní òṣùwọ̀n yìí. Ẹ kí wọn lè dé nàlẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èrò ní wọ́n kí wọn pẹ̀lú bá a ti bá a ti wọ́n kí ni bá a ti bá a sábà lára wá ní. Wọ́n pàṣẹ bí àwọn ọ̀sán jọ̀kan ibi àfẹ́sí ṣe láti àti lẹ́yìn nígbà tí ó dá máa ẹ̀rí ìgbà tí a fẹ́ ìmọ̀lẹ́ ìdí àìmọ̀lẹ́ nítorí pé làwọn ìta àkọ́ lọ́rùn kó náà káwọn lọ́rùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní sáwọ̀ ìta bẹ̀rẹ̀ yíyá wọ́n ti bẹ̀rẹ̀ sí ha àníyàn àníyàn àbẹ̀rẹ̀ àlàrúmà àwẹ́lú tọ́nà ọ̀dá ṣàlàsílẹ̀ ẹ̀wọ̀ àti ìrìnàjò ká ìwé yìí náà kò sí àkọọ́lẹ̀ àníyàn rẹ̀ ti ẹ̀kọ́ kalẹ̀ yíyá tá a ti rántí ọmọ ọmọ lọ́sùn látàrí ọmọ pẹ́tọ́ ó ti wà ní ọ̀tà ẹgbẹ́ ó bẹ̀ àwọn lọ́la ó ti wà ní ọ̀tà ẹ̀ náà tó bá ti dé ilé rẹ̀ tó lọ́mọ sáà ọ̀nà ní ọ̀rẹ́ ti ní ẹni tó tó mọ́ kàrẹ́ tó bá ti yọ lásìkò bí òun tó tó rọrùn dájú òun náà lè sọ níbi lọ kàrẹ́ mọ́ pé òun lè kí ọ̀rẹ́ tó bí wọ́n lẹ́sìn wọ́n lọ fún ẹ tó bá tó bá ti mọ́ fún ẹ tó máa fẹ́ jáde ìdáná àwọn afá ó ní ó ní dọ́kà nínú àwọn afá àgbà nílẹ̀ lábáwọ́lọ́ ó ní dọ́kà ẹnìkan kí òun mọ́ dájú nínú àwọn afáfíkà náà nínú láti nínú ìdílé àti mọ́tà ó lè kó wá tẹ́wọ́ ẹni wá tàbí yẹn tí ó ń jáde ní Allahumma ẹ̀wẹ́ ìgbàlọ́ àwùjá òun dà ní à láti kí wọn ẹ̀rùn gbóni ilé kan ní ó dà àwùjá ẹni wà rẹ̀ rọ̀ ọ̀gbìn à àní ẹ̀rù ti gbé ó yẹ kó tó sọ ọ́n bá tó fẹ́ kí ni ẹ̀ ó yẹ kó tó fẹ́ tọ̀ ní mọ́tà ti haram ẹ̀dí wà ní mọ́tà ti haram ní ní ti àwọn báyìí láti kò báyìí bọ́lá kò tó rọrùn ẹ̀mẹ́jì ká ti ní amúfẹ́ ti fi gbogbo ara nínú òun nínú òun bí òun náà ti tá a máa ṣe lẹ́yìn òun tábà tún ara àwọn náà wà àtàwọn tí táwọn ti kọ́ wa òun náà ti tábà tára mọ́ àti táwọn ọ̀gá rẹ̀ wọ́n lè máa wọ́n láti ní ọ̀gá àwọn ìdílé o àwọn àtàwọn àti ìdílé táwọn ti wá tára mọ́ tó tóbi ní wọ́n bá lóko tó ìjẹ fúra ẹ̀jẹ̀ jẹ́ ní láwùjọ wa lónìí wọ́n bá lóko tó ìjẹ jẹ́ jẹ́ ìfún òbí níta níbi dépò kó ti kíni dépò pé wọ́n wà wọ́n máa ń wọ ìpapọ̀ ṣẹba ẹ̀ka ẹ̀ka ẹ̀ka mọ́ta ní káàkiri àtàkùn ti bá sálámà fún àlọ́lá ọ̀làwọ̀n bọ̀ tí wọ́n ti bá sálámà ಮೇಲೆ àwọn ọmọ wa ní àwọn onímọ̀ nípa rẹ̀ ìjọ tẹ̀lé lọ́la ilé ìjọ ṣe yíyó ẹ̀fà fẹ́ ayé tó bá dá ìjọ tẹ̀lé sí ọjọ́ àwọn ọmọ wa ní ìlú bẹ́ẹ̀ àwọn ènìyàn láti àwọn ọ̀gá ẹ̀ àti àti ẹni máa lè fẹ́ sí máa yẹ sáwọ́ láàrín òkà tẹ̀ tó wà lè fẹ́ sọ́wọ́ rẹ̀ làtúbà náà wò lágbà láyé ẹ̀ ànábì ní wọn nípa ìwòkójì ọjọ́ tó bá ti ànábì wọn nípa wọn ìwòkójì ọjọ́ tó wọn ti dà àti wọn kọ́ ni àti ti ṣe pé wọ́n mọ̀ ọ́ gáà wọ́n lè bàtà wáyé náà bí ojú ọ̀nà ojú ọ̀nà báwọn ojú ọ̀nà jà níyà ojú ọ̀nà tí ò dáa ṣèpè àmì ìṣẹ́bí náà mọ̀ fún ẹ̀fẹ́ á ah, ọ̀rọ̀ tẹ́lẹ̀ lẹ́fẹ́ yàrá dá ẹ̀lẹ́fẹ́ o ọ̀la ìṣèmí tí sọ̀rọ̀ yóò lọ́lẹ̀ fún mi dá àwọn èyí ẹ̀lẹ́fẹ́ o tẹ́ ẹ̀ tó bá ti pẹ́ yín kò yà ní lọ́kọ láyé mi. <laughs> ẹni náà fẹ́ dá sẹ́ni kò fẹ́ra wa ẹni tí ti wà ní ọ̀pọ̀ ẹ̀rá mọ̀ tó wá dá ìdá yóò dá ẹ̀hẹ́ tó eléyìí ti dé wọn á jẹ lọ́pọ̀lọpọ̀ ìrìn ṣé pé tó má sọ ọ̀sán mi fún ẹ wá wọn lò tó má sọ ọ̀sán mi ti wà á wà ní ọ̀nà tó ti sọ ti bá mi ti máa ah, ṣe òní ìdílé òṣìṣẹ́ náà òṣìṣẹ́ ọ̀gá náà kò <laughs> ti eléyìí ò gbọ́dọ̀ ẹ̀ eléyìí ò ní kàtà so eléyìí inú tí wọ́n sọ̀kà bá nàbí wà ọ̀sọ̀lá tàbí nígbà tó ti gbé ọlọ́run bá nàbí sàlá olùkọ́ ló mọ̀ ọ̀pọ̀ ẹlòmí ò mọ̀ lẹ́yìn rẹ̀ àwọn ọ̀bẹ ìjọba gbọ́. ó ní wọ̀lẹ́lí náà yóò pinnu lẹ́nu àwọn òsìlá ilé wà máa ń sílẹ̀ ní sọ́ọ̀lì àti àwọn òsìlá tí wọ́n sọ̀kà lè wá ní àná amọ̀rọ̀gbà kùránì gbọ́ amọ̀rọ̀gbà kàwáàbù gbọ́ ó tẹ̀sánmẹ̀ amọ̀rọ̀gbà ìjìnlẹ̀ gbọ́ àti àmọ̀síkìnì dàmàtí dàmàtí báyìí amọ̀rọ̀gbà ìgbàkúrá gbọ́ ó gbà pé àyè amọ̀rọ̀gbà ìgbàlọ́ àti àwọn ọ̀dà والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون. So àwọn wọ̀nyí àwọn nígbàgbọ́ wọ́n ní ìmọ̀ àbàjẹ́ wọ́n ní àmọ̀dájú ìmọ̀ nípa ọjọ́ kan bẹ̀rẹ̀ níbi wọ́n ti yá omi ní omi àárọ̀ ní wọ́n mi ò rí mọ̀ wọn náà láti ní ìfura wa nípa pé kí ni àwọn owó táwọn fi ẹsẹ̀ ní onígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìwéde àgbéyàwó abẹ́rẹ́ wọn kọ́ àdàkọ́ àdàkọ́ ní ọ̀nà àti àdàkọ́ àbẹ́yẹ